Exercise 1, columns 1 and 3. So Sojasu. On. So Òun. Sojayin. Ẹja. Sojaja. Any. tí ó jẹ ẹ̀yìn ilá tí ó jẹ lá ìwọ tí ó jẹ lá iṣu tí ó jẹ ṣu ṣé o jọbẹ̀ rà ṣé o rọbẹ̀ kọfí ṣé o ra kọfí wàrà ṣé o ra wàrà. mu ṣé o mu wàrà òun ṣé o mu wàrà tíì ṣé o mu tíì. Columns 1, 2, and 3. kí ló jẹ ṣé o jẹ ṣu ẹyin kí ló jẹ ṣé o jẹ yín òun kí ló jẹ ṣé o jẹ yín. ẹja kí ló jẹ ṣó jẹja ẹyìn kí ló jẹ ṣó jẹyìn ilá. kí ló jẹ ṣó jẹlá ìwọ kí ló jẹ ṣó jẹlá.